Hello, everybody. It's me, your girl, Jennifer. <laughs> how is you? How is your from Lake? I want to talk about www.sin1.tv. Yeah, that is the place you watch the latest episode of Jennifer Diary and our latest movie, TV so cooking game show of Jennifer from Sin1 Production. You just subscribe to www.sin1.tv and guess what? You can download the app. Yeah. <laughs> it's on Google Play Store, it's on App Store. You can download it for your iPhone, iPad, Android, and enjoy yourself. Love you. Living in the ghetto, one shy in the ghetto. Mama only mama born in the ghetto. Hustle in the ghetto, dance in the ghetto. Join together, hobby amalama. Hey. Blaise Pascal, ọmọ 19 years ló develop mechanical calculator kọ sílẹ̀. Tó good the second question to béèrè Our right brothers invented and flew the fourth plane kọ̀yẹn náà sílẹ̀. okay. ẹ ká sàn ẹ ká sàn. who are you. ẹ jọ ṣé ẹ̀yin ni bàbá oníbàbà. Hmm èmi ni bàbá oní bàbá ọkọ màmá oní màmá ìyá ọmọ lọ́mọ what can I do for you. láti Central Police Station ni èmi ti wá. ṣé ah. wàá kù. ọmọbìnrin kan ló wà ní àgọ́ wa ó ní òun lẹ̀ftì ọmọ lọ́mọ ó ní ọmọ yín lòun. yes Daughter, mi nìyẹn. okay fine kí ló ṣe kí ni nǹkan tó ṣe gan. tí ẹ bá dé àgọ́ wa ẹ máa gbọ́ gbogbo tó ṣe. look look look look àbúrò tó fi hàn bá tiẹ̀ fa ìgbà kó sọ fún mi ṣe bédè kan náà lájọ ń sọ talk to me kí ló ṣe. ó tiẹ̀ da tẹ́yìn náà mọ̀ pé òfin ò gbà mí láàyè láti sọ fún yín ẹ ní bínú ni iṣẹ́ tó ń rán mi pé kí n wá jẹ́ fún yín òun ni mo ti jẹ́ fún yín ẹ̀ tẹ́ bá dé àgọ́ wa ẹ máa gbọ́ gbogbo tó bá ṣe ẹ ṣe pé bó ṣe ń sọ̀rọ̀ kò ṣe ẹ̀dàbí ọlọ́pàá kò jáfáfá kò ṣe. right on. any other question ọmọ. mo ti sọ ẹni tó ṣe first plane. fún ẹ. Wright brothers invented and flew the first plane. mi ò ṣe mọ́ alùbàtà kì í da yìí àṣé fibroid ló ń yọ ẹlẹ́nu láti ọdún yìí tí mo lè sọ fún èmi. ó lè jọ ṣe sùúrù jọ má bínú ẹni tí ò fẹ́ kó yún iṣẹ́ kò lè fẹ́ kọ́ mọ́ kú kò lè ṣẹjọ́ mi o ṣùgbọ́n mo mọ̀ pé ọlọ́run á ṣe mí. ọlọ́run á ṣe kí ni. ọlọ́run á ṣe mí. ọlọ́run ò lè ṣe ṣé wèrè ló pè mí kò sí kan tọ́lọ́run lè ṣe tòótọ́ lọ́dọ́ ní sọ ṣùgbọ́n èyí tí ọlọ́run lè ṣe tí ò ní ṣe ló pọ̀ jù ìwọ tí fibro ti ba ilé ọmọ ẹ̀ jẹ́ tí dọ́tọ̀ ti gbé jáde sọ fún mi báwo ló ṣe lè lóyún. ọlọ́wà ṣe. ọlọ́wà ṣe ọlọ́wà ṣe adébísí mo fi wákàtí sọ fún ẹ pé ìpínjà ti dé báyìí àti má jẹ́ kí fojú mi kàn ẹ́ mọ́ nílé ayé mi ò ṣe gan-an wọlé. Oh, there you are. There you are. I get <clears throat> ni Ọlọ́run honestly. Yes. Because I want to be a sí bíbá ẹ̀ ọ̀ṣẹ́ lórí Allah, Allah. Yes, ọba ti fi ẹlẹ̀ ṣé ojú títì kò kú bímọ ẹ̀ sí ojú títì bẹ́ẹ̀ níbi tó wọ́n ti bọ̀ ẹ̀. because i don't know níbẹ̀ yẹn ń sìn owó tán láwọn máa fi discharge ẹ̀ tó máa gbà ó ní iye crate bíẹ̀ léèyàn lè fowó yẹn rà lọ́jọ́ níní. ọ̀dẹ̀ ara ẹ̀ gbà tó tún máa ṣe bí ọ̀dẹ̀ tán ó lọ bíbejì you are a disappointment ọlọ. yes because i don't know ṣé ibi tó ti ń dìdì wéreke káàkiri tó ń jojú àjòta ẹ ṣé ibẹ̀ ló ti fẹ́ rówó tọ́jú àwọn bèjì ìgbà tó ń fún ẹ bèjì o ò lè reject ẹ kó lóòfẹ́ àbí o ò lè sọ bẹ́ẹ̀. Àyìnkẹ́, you are you you are finished honestly. And uh, but mind you, This is my judgment. I don't ever want to see you ah, and your yeye twins again in my life. no ìgbà tó ń fún ẹ̀ ń bèjì ọ̀dí ara ẹ̀ ò lè sọ pé ò fẹ́. never. don't do self-work. ọjọ́ náà ni mo gbà wípé ìrònú ò papọ̀ lóòótọ́ bàbá ń pọ́n bẹ láti para ẹ̀ ọmọ rẹ̀ ń pọ́nnu ní ọjọ́ kejì nígbà tí ọkọ padà wá ni mo dọ́gbọ́n bá sọ̀rọ̀ wípé kí wọ́n gbé kan fèmí nínú àwọn ìbejì wọn kémi dẹ̀ fún wọn ní three million naira wọn ò rò lẹ́ẹ̀mejì tí wọ́n ti gbà sí mi lẹ́nu tayọ̀tayọ̀ bí mo ṣe fowó ra ọmọ nìyẹn o. bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ nìyẹn. ńlá lè dánwò yìí ẹ jọ ẹ má jẹ́ kí ó jáde lẹ́nu yín sí ẹnikẹ́ni mọ́ wípé ẹ fi owó ra ọmọ nítorí wípé offence tó lágbára lábẹ́ òfin ni tí jìyà dẹ̀ wà fún. àmọ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ máa wá nǹkan No! I said no! You don't call an accused person a criminal until the court of law bá find them guilty. Evidence wo lẹ́yìn ni? Ẹ dá mi lóhùn. I want to bail my daughter. And uh, remember, bail is free. F R E. e. Baba, ṣe fẹ́ gbọ́, ariwo yín ti ń pọ̀ jù o. Ariwo yín ṣe kí ni? Ó ń pọ̀ jù o. Mo ní mo fẹ́ rí DPO yín. Wo ẹ̀yin ṣiṣẹ́ òfin ni ẹ̀ mòfin. Màá dẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ òfin. Oh yes, I want my daughter. Yes, fine. Ọmọ tẹ́yìn pè ní ọmọ tí màmá ẹ̀ lóde yìí eré òṣùpá ọlọ́run ọba o ẹgbẹ́ o madam nígbà wo lẹ́yìn di màmá onímàmá tó bí ọmọ lọ́mọ fún bàbá oníbàbá ẹ dá mi lóhùn. Oh, I see. I want my daughter. Look, why? Why are you looking me like the heartworm in the fork? Let me know. Why are you looking at me like that? Ẹ má bínú sá o. Ẹ mọ̀ mí. Mi ò mọ̀ ẹ́, mi I'm not ready. Me ready láti mọ̀ ẹ́. Kí ló dé? Ọmọ mi ni mo fẹ́. Irú drama wo lẹ̀ ń tún àláti ṣe fún mi yìí? Ẹ Eh, ẹ ní sùúrù sá. Ẹ ẹ ẹ ẹ mọ̀ No no mi há me. Mo fẹ́ sàn kankan fún yín. What is it? Mo fẹ́ sàn kankan fún yín. Ìjọ. Ọlọ́pàá ṣe You know. bínú ọlọ́pàá ẹ jọ ẹ fún mi ní few minutes ẹ jẹ́ ká ríra ń mo bọ̀ àdìr pẹ̀lẹ́ yìí o. Martinsfield's Anomaly album out now with smart hit Necessary sometimes featuring Chinko Echo and Trod. Sometimes when I go down on my knees and pray, I don't even know what to say. Why? Why are you alone, my baby, like you? You are supposed to be Shiriri. Secure the bags featuring Fouls the Bad Guy. Jude Eyes. more. Download or stream now. Martin's Fields Anomaly. The album is out. Grab a copy today. pé ọmọ yes she's my daughter. you know they confam pé ọmọ Right, sir. Um, I'm going to release some info, sir. Very good. Ṣùgbọ́n ká tó release, sir. Ó láwọn ìwádìí kan tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ọlọ́pàá. Tá a bá ṣe àwọn ìwádìí èyí tó bá jẹ́ òótọ́, a máa mú sẹ́gbẹ̀ẹ́ kan báyìí, èyí tó bá jẹ́rọ àmú sẹ́gbẹ̀ẹ́ kan. Lẹ́yìn ìgbà náà, èyí tó bá yẹ ká release, a release àmàlọ́ sí lẹ́yà àtàlàfíà. Um, DPO. Yes, sir. Point of correction. What's that, sir? Àwọn clergyman náà máa ń pè ní alàgbà. I am not Alàgbà. My name is Baba. Bàbá Oníbàbá, ọkọ Màmá Onímàmá to be ọmọ ọlọ́mọ. Okay? That is number one. Number two, ó wà unlawful láti detain aláìṣẹ̀ more than twenty-four hours. Yes, sir. Amòfin ni wọ́n. Bẹ́ẹ̀ni sá. Am I correct? Yes, sir. No, no, no, no. Am, am I correct? You are correct. No, sir. say that again. You are correct, I, sir. I'm very, very much correct. Good. Tí ẹ bá wá fail láti release daughter mi within the stipulated time tí òfin sọ. You're gonna pay for it. Ẹ máa wọlé sá. Ẹ mọ mi o. Oh my God. Mo ní wèrè lórí gidi gan. No problem sir. Tí n bá tú palẹ̀ ibi yìí ò ní gbà yín ọ̀bìlìgì wíṣkì ni mí ọba àwọn wèrè oh yes release my daughter to me okay release my daughter okay why are you looking at me am I making sense yes sir. I am making sense that's good good day thank you. Thank you. Thank you, okay, thank you very much. Uh, thank you very much. You're welcome. Yes. See? máa fi sílẹ̀ sọ́gbọ́n náà ní fi sílẹ̀ nígbà tán mú bíà tí la ṣe fún ọ tán ní fi sílẹ̀ they must release my daughter to me yeah? they must tí wọn ò bá release daughter mi fún mi màá fojú look look ìwọ ń ṣiṣẹ́ amòfin ni èmi mòfin o oh get me right all right. àti jẹ́ kán mọ̀ eh. wọn láti release ẹ̀. no it's okay it's okay it's okay it's okay it's okay it's okay. best tani. ìwọ arábìnrin ìwọ arábìnrin ìwọ àti àwọn ọlọ́pàá ẹ ṣáfẹ́ da ojú ọ̀rọ̀ yìí rú pátápátá ṣoré mi tẹ́ ń bá tayò mi ò ń ṣòpin o ẹ to ayò yín bẹ bá ṣe mọ́ tó ẹ ta bẹ bá ṣe mọ́ ta màá jẹ́ kó yí ẹ wípé ẹni tó mọ̀ ta jù òun ló máa jẹ. ta ni arákùnrin yìí wíìsì àwọn ni bàbá ọmọ tí Ayọ̀mídé fọ́ lórí tó wà ní kómà oh i'm sorry pẹ̀lẹ́ ṣùgbọ́n ẹ dẹ̀kun ọ̀rọ̀ ọmọ náà mo láti kọ́kọ́ kí ẹ ná but please mr man ẹ lọ ṣe sùúrù take care easy now ṣé bọ́mọ yẹn ò tí ì kú kómà lásán ló wà. irú ọ̀rọ̀ wèrè wo ló ń jáde lẹ́nu ọ̀mùtí sọ̀rọ̀ um, lẹ́ ń sọ yẹn. you are talking to your brother you know. màá jẹ́ kẹ́ mọ̀ pé ọmọ náà ṣẹ̀wọ̀n Ayọ̀mídé Ayọ̀mídé Ayọ̀mídé rè Ayọ̀ ah. So ìwọ ni Ayọ̀mídé? How are you? Ṣó wà okay? Ayọ̀mídé. Ah, Kílẹ̀ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ mọ́ bọ̀. Hello? Yọjú ti jí. Ó ti come out of coma. Ah. Ah, Ọlọ́run mà ṣe o. Ó ti jí. Ah, ẹ bá mi gbé fóònù fún ẹ jẹ́ kí n bá sọ̀rọ̀. ẹ ẹ ẹ àmọ́ ẹ ẹ lè bá sọ̀rọ̀ báyìí. à ń sọ fún ẹ sẹ́yìn ọmọ yẹn ò lè kú ọmọ nǹkan kì í kú lọ́wọ́ oníkọlà whatever tó máa ń sọ. ó ti yíra padà díẹ̀ ó ti yíra padà ẹ má wàá pẹ́ o ẹ má pẹ́ ṣe gbọ́. ok bye. a kórè mà. ah ó ṣe máa jẹ ó ṣe ọkọ mi ẹ kú àdúró tì mí kú ìtọ́jú mi o ọlọ́run á wo gbogbo yín o pẹ̀lú ọkọ mi hmm. ọlọ́run mo mà dúpẹ́ o tó o jẹ́ ń bí àbíkú àgbà ah, orí mi ẹlẹ́dàá mi ò ṣeun o. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ká lè dúpẹ́ lọ́wọ́ ọ̀nàjú náà nítorí tí kò bá kí n ṣe ti yanjú tí ó ṣàlàyé fún àwọn ọlọ́pàá pé òun ò ṣe ẹjọ́ tó fi drop charges against Ayọ̀mídé which is attempt murder ó ṣeéṣe kí ọ̀rọ̀ yìí máa níyanjú àwọn mi kẹyọjú sí kẹlẹ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan. ìwé ò ní bí mo ṣẹ̀ṣẹ̀ ń sọ fún yàn má lọ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ má lọ. now madam nísìnyí tí a ti lé ẹlẹ́yọ̀rọ̀ lọ ó yẹ ká lè bá adìyẹ sọ̀rọ̀ ìwà tí ò bójú mu ni tó dẹ̀ lòdì sí òfin ni kéèyàn ra ọmọ tàbí kí ó ta ọmọ téèyàn bá ní ìṣòro ọmọ bíbí adoption is advisable mo dẹ̀ mọ̀ wípé ẹ̀yin náà ti lẹ́yìn lẹ́sìn ní pẹ̀lú gbogbo wàhálà tó wà lẹ́yìn tá a bá wá rí ẹnikẹ́ni ní àyíká yín tí ó bá fẹ́ gbé irú ìgbésẹ̀ yìí ẹ ṣàlàyé fún wọn wípé ó lòdì sí òfin ọlọ́run àti sí òfin ilẹ̀ yìí lọ́yà yes madam ẹ wo ẹ ṣé mo dúpẹ́ ah mo ti kọ́gbọ́n o èmi náà kọ́gbọ́n nínú àṣìṣe mi àbí ṣe bí kí n má bàa jìyà ó ní mo ṣe yá má jìyà lọ́fà mo yá má jìyà lọ́fà ọ̀hún tán ìyá tó wọ́n fi mí ṣoúnjẹ àbí gbogbo ẹ̀ gbogbo ẹ̀ níbo ló já sí nísìn ṣebí tó lórúkà bá dẹ̀ ti gbòrúkà ṣebí kọ́ wà àgbẹ̀ tèmi dẹ̀ dò fún mi àbí ẹ̀kọ́ mo gbà fọlọ́run ẹ wo lọ́yà ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ máa lọ màá tún wà nínú. no problem madam owó kan. ghetto I was born in the ghetto see in the ghetto I was bred in the ghetto ọmọ ghetto. dadi mọ́mí wa ẹ mà ṣé mo dúpẹ́ ẹ wò ó yorùbá tán sọ wípé ọpẹ́ ló yẹ rú irọ́ kọ́ ni wọ́n fi pa ẹ wò ojoojúmọ́ báyìí làwa náà fi ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba hmm. tó bá mú yanjú lára dá àdúpẹ́ o àbí àti pàpà nǹkan tí àtòrí ẹ̀ wà léni ni wípé ká wá dúpẹ́ lọ́wọ́ yín ká dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yanjú náà torí á láti dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó bá wa withdraw case tó lóun ò ṣe ẹjọ́ mọ́ torí tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run ọba máma jarógun afaṣọ pépé rúkọ ọba. àmì o àmì. mo dúpẹ́ o ọpẹ́ olórí àdáàdá tán ni. Mm-hmm. Mm-hmm. ẹ ṣeun ìyá wa ẹ ṣeun èmi náà dúpẹ́ lọ́wọ́ yín ẹ wo ọlọ́run ọba ló ní gbogbo ọpẹ́ lọ́dọ̀ hmm. gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe wí kí ni a tún fẹ́ máa gbàgbé ẹni gbàgbé ọtí nígbà téèyàn lówó ó tún ń gbèrò àti bàtẹni tó ní jẹ́ ṣé tó bá ba tolówó ọ̀hún jẹ́ ṣé yẹn sọ̀rọ̀ òun dolówó ni ẹ rí gbogbo ẹ̀dá tó bá ń fi ibi san ibi láyé ibi kì í tán lákàtà onítọ̀hún àbẹ́ ẹ̀gbọ́n mi ṣe rí ohun tí èmi kan máa sọ fún yín ni wípé ayọ̀mídé ni kẹ́túnbọ̀ bẹ̀ kó yẹ bínú mọ́ ìbínú yẹn ti pọ̀ jù. Eh, eh mo mọ ohun tí mò ń sọ bí ọlọ́run bá kọ òun àti ìyanjú pọ̀ pọ̀ máa fẹ́ra wọn kò sí ẹ̀dá alàyè kan tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ tọ́lọ́run bá ní bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá tún wá ní bẹ́ẹ̀ náà kọ́ ṣé bí ọkọ kan náà ló máa padà fẹ́ ìyẹn la ṣe ní kẹ́ bá wa bẹ́ẹ̀ bó bá délé ọkọ òun náà kó ṣàyè bínú mọ́ gbogbo inú tó fẹ́ máa bí àdúrà tiwa ní pé kó fi bímọ rẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ. Nta táwa nwi wí nìyẹn. ṣe ṣe mo dúpẹ́ ṣe o. mọ́mì wa ẹ má bínú mo mo ṣàkíyèsí pé ẹ tiẹ̀ sọ sí gbogbo nǹkan tí ó wà nílẹ̀ abẹ́ ṣe ń bínú náà ni léèmí. ẹ èmi ò bínú. Ah, kò lè bínú kò bínú mọ́. ẹ̀gbọ́n mi kan ló máa ń sọ bí ọ̀rọ̀ wọ́n ní kò sí nǹkan tí ẹ̀dá kan lè ṣe fún àwọn ilé ayé yìí tó lè bá wọn nínú. ọ̀rọ̀ nìyẹn ọ̀rọ̀ ni. ẹ̀dá kan ò sì lè ṣe ohun tó máa bí àwọn nínú ní ilé ayé yìí káwọn má bínú. ọ̀rọ̀ tó nìyẹn náà ọ̀rọ̀ tó nìyẹn náà. èmi ẹgbẹ́ <laughs> bí. àdìde dìde ńlẹ̀ ó ti tán ó ti tán àwọn náà kàn sọ bó ṣe rí lọ́kàn wọn. àwa yìí nìyí. yanjú pẹ̀lẹ́ ọkọ mi báwo lára ṣiṣẹ́ ọlọ́run ní já burú o. ẹ máa wọlé ó ti tán ló gbẹ ó ti tán. ọmọ mi ṣùgbọ́n. Hello and welcome to one TV. Are you experiencing any problem with our mobile app? Kindly contact our 24-hour online customer service. You can call us or send us a WhatsApp message on plus 234 8036 334229 or on plus 234 Our agents are always ready to respond to any of your complaints. To join the Sinwan family, all you have to do is download the Sinwan mobile app on Google Play Store or on iOS Store. Don't forget to also subscribe to our YouTube channel to enjoy free, hilarious, and entertaining content like Jennifer's Diary, Industry, and many more. You can also follow us on all our social media handles at Sin1 TV. Sin1 TV! Nollywood at your fingertips! Yami, mi ọ̀rọ̀ yín ò ní dòfo. amen. ọmọ yín làwọn méjèèjì àti táyé o àti kẹ́hìndé ẹ̀yin náà lẹ́ni wọ́n ẹ̀ àwọn ọmọ náà ti wá dọmọ oníyàá méjì nìyẹn tí kì í mebi pẹ̀lú akitiyan yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe tọ́jú kẹ́hìndé ọlọ́run kúkú fún yín tọ́ ẹ̀ á kò lè dìwò yìí ká wá sọ pé a máa gbà padà lọ́wọ́ yín. bó ṣe jẹ́ gan-an ló sọ yẹn you see bó ṣe jẹ́ gan-an ló sọ yẹn ẹ̀yin lè làwọn méjèèjì ọlọ́run á dẹ̀ bá wò wọ́n kò dẹ̀ ní gbà wọ́n lọ́wọ́ wa you see this is a strange world where we strange people do strange things for strange reasons òun ló dífá fún ọ̀rọ̀ à ń tọmọ àtọmọ ọlọ́run gbọ́ i must confess to you mo regret ẹ mo regret ẹ o tí n bá ní mo regret ẹ rọ ni mo pa you see tó bá yẹ mo ní opportunity láti yí ọwọ́ aago sẹ́yìn ni ìgbà try ẹ̀ tó o má lè ráyè ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe lákòókò tí n ṣe bẹ̀ tó ti lé èmi bàbá oníbàbá bí mo ṣe ní ọpọlọ tó tí mo ní làákàyè gbẹ̀tẹ̀gbẹ́kẹ́gbẹ́ kò jẹ́ kí n rójútùú ayé mi ọtí mímu ó dá láìní rú I mean oh, ah, oh God oh God life tragedy is that we get old too soon and wise too later Benjamin Franklin ló sọ bẹ́ẹ̀. Hmm. àṣé lóòótọ́ ni pé bẹ́ẹ̀dá bá sáré tètè dé ilé ogbó kú sí rìgbẹ̀rẹ̀ dé ìlú òkú. orí tá mú wáyé a máa bá ni lọ àmọ́ ká bá fún orí lóhun tó yẹ ká fún orí orí a máa gbére ko ni kò sí làálàá láyé ẹnì kankan àfẹni tí kádàrẹ́ ẹ̀ tó bá ń tì kákàkiri. Táíwò àṣetùtù tí wọn ò ṣe fún wa láti kékeré òun ló sọ wá do nínú fùfù àti oníjàgídíjàgan. oyè bàbá lókè oyè jàwa ìdálọ àmọ́ inú mi dùn ṣá <laughs> ìbejì mi. <laughs> eléèkì adé o eléèkì adé o ó tutù bí ọ̀ṣun ó tutù bí ọ̀ṣun babaláwo tí ń gbẹ́bọ rè ìlú àìgbọ́fà ìlú àìmọ́ni ìlú àìmọ̀nìyàn bí ẹni sọ̀pánù gbọ́nrangandan onílé ìṣe ní pẹ̀lẹ́mọdé ibi re èrìgì àlọ́gbẹ́mí rè ibi re a kì í dáfá òfútọ́ kó tún mọ́mọ́ ẹlòmíì ibi re èrìgì àlọ́gbẹ́mí rè ibi re ọyà hmm. gba ti ìwọ náà yà gbà lọ́wọ́ gbà lọ́wọ́ ẹ̀yin méjèèjì ẹ wá dìde kí n mọ òwò níwájú mi báyìí ńlá ṣe ní ipá ńlá o ìwọ la bùgbẹ sọnà sọnà àǹgùlùdé kíso kíso a kì í torí pé pupa lórí kápagbí a kì í torí pòwe pánìdí kápòwe. honestly mo regret ẹ mo regret ẹ. ṣẹ̀ṣẹ̀ ẹ̀gà ẹ̀gà ṣẹ̀ṣẹ̀ bí ẹyẹ bá ké ní igbó a fi ohùn ẹyẹ fún olú igbó bí ẹfọ̀n bá ké lọ́dọ̀ a fi ohùn ọ̀dọ̀ fún ọlọ́dọ̀ èmi awo ló ń bọ̀ yóò ẹ yàgò akákátíríkà àwọ̀ arọ́ adíáfún ti inú adé àtàárín ọlá tí ń ṣọmọ bíbí inú tòyébí tí kàn ń ṣèpàǹlé ìkejì lẹ́dọ̀ fùfù bí àjàlájì ọba kò so wọ́n ní ẹbọ ni kó rú ẹbọ ẹ̀rọ pẹ̀sẹ̀ ní tìgbín dídẹ̀ ní rọdẹ dídọ̀ ní rọbàrà nínú ẹbọ èrò àtúkẹ̀sù. àwọn àgbà ní àìlówó lọ́wọ́ ò pa ní lórúkọ dà kí ní ṣe yín tẹ́ ẹ̀ ronú àbẹ́ ti rora yín pé wọ́n sì ní àwọn ọmọ tálíkà àwọn ló yẹ kó ronú jù àwọn ló máa ń gbọ́n kẹ bọ́ síta kẹ wẹni tó tó yín àtẹni tí ò tó yín kẹ́yìn náà wo ohun tó ti gbélé ayé ṣe kẹ́yìn náà ronú pé ẹ fẹ́ dà bẹ́ẹ̀ ẹ wá torí ibi tó yí dá yín sí dìdàkudà ẹ̀ ń hùwà ọmọ aláìlẹ́kọ̀ọ́ torí pé a bí yín sínú pọ̀rọ̀ ẹ̀ ń gbé nínú pọ̀rọ̀ ìyẹn ò ní kẹ́ máa ń wà bí ẹranko ẹ wá sọra yín di ọmọ àìjírí ọmọ àìjíkò àìmọye ẹ̀kọ́ funfun tó ti tinú kòkò dúdú jáde àìmọye ẹni tó ti gbénú ibi tẹ́ ẹ wà yìí tán ti ṣoríire tí wọ́n ti dolókìkí dọlọ́lá dolówó àìmọye obìnrin tó ti di olórí iléeṣẹ́ àìmọye obìnrin tó ti di mínísítà ńlẹ̀ yìí ẹ̀yin ò wọ́n rán yín níwèé ẹ̀ka èyí iṣẹ́ ẹ̀ ṣe nígbà tó bá di ọjọ́ ọ̀la tí n tó ń bì yàn bá ń bì yín ta lẹ fẹ́ dá lẹ́bi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ọwọ́ yín ẹ kàn fẹ́ wáyé asán àbí ọlọ́run ò ní jẹ́ kẹ́ wáyé asán o ẹ jẹ́ lọ ronú yín bí iṣẹ́ lẹ bá máa ṣe ni bí ìwé lẹ bá dẹ̀ máa padà sí láti kà ṣé ẹ rò pé ọkùnrin kan á rí yín báyìí á gbé yín á dẹ̀ lóun fẹ́ fi yín ṣaya èyí tó bá gbé yín ó kàn tọ́ yín wàá sọ yín lẹ̀ padà ni mo fi ọlọ́run ọba bẹ̀ yín mo fẹ́ kẹ́ ẹ ṣe jẹ́jẹ́ kẹ́ ẹ ronúpìwàdà kẹ́ ẹ lè bá wúlò fún àwọn òbí yín àbọ̀rọ̀ tó fọmọlúàbí tó bá dénú ẹ̀ àdòdìdì. kí ló wọ́n ń pa àwọn gbé ń sìn. bọ́ọ̀sì ṣọ́ọ̀ kan ni bàbá yẹn sọ ni ṣáyé làwọn yìí ṣáyé làwọn yìí. ọmọ na truth baba yan o ṣé yìí sí lefty na she don go meet her twin sister for VGC and we still dey here we come dey gbowo orita wetin dey. àgbà máa ń jà kiri a máa fọ́gò a máa ṣe bí ọmọ burúkú. wo jẹ́ gbọ́rọ̀ jọ. Ah, ẹ wà ṣé bá mọ̀ pé jọ́ ni bàbá yẹn fẹ́ á rò mí ṣé mi ti rí pé customer care fún ni. Ah, ẹ wò ah, ó ti tó. àmọ́ àwa nǹkan ṣe sí àwa nǹkan ṣe sí. where dey go now. jọ o ọmọ jọ ibo kí ló happen wà tí ò bá wọ̀ lójọ́ fọlọ́. àkùnṣẹlẹ̀ fọ́ọ̀sì àjọpàdé lẹ́sìn ọ̀ṣẹ̀rẹ̀ ọ̀yà. you no understand no be life na this one no be life na. ọmọ gẹ́tò bí ìṣègùn gan ẹ̀ ìjú èwo I was born in the ghetto. dey show boys the ghetto